àwọn àìmọ́ṣe rẹ̀. Tẹ̀lẹ̀ sí ni wọ́n sọ pé wọ́n sì wá wọn lọ sọ pé kò tẹ̀lé lọ́dọ̀ àwọn àgbẹ̀ ò nìyẹn. Àti wípé ìfẹ́ parun iná ẹni yóò ṣẹlẹ̀ sí ẹrú tí bá ń ṣe bá ṣe òwò rẹ̀. Ẹni tó náà bá fi ṣe àpéjúwe fún mi àti yín àlejò àṣọ lọ́ba àlọ́ sọ́lá. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ọlọ́run bá fi àlejò sallallahu alaihi wasallam ọlọ́run bá fi ànábì sí àwòkọ́ṣe tó dáa fún wa jẹ̀mọ́ ẹni tó bá gbẹ́sẹ̀ sí tánàbí gbẹ́sẹ̀ sí yóò ṣoríire o ọlọ́run já wà lọ́wọ́ o ẹni tó bá gbẹ́sẹ̀ kúrò ní tí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kúrò gbẹ́sẹ̀ sí ó fẹ́ parun ni. ní báàbò yìí ẹ̀rí kan sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́la ọlọ́run bá fi ànábì ṣe àkójú ìrànlẹ̀ ẹ̀dẹ̀ ni màá ń bẹ̀ wípé ah, ẹni tó bá fẹ́ di ẹni ọlọ́run àfikún mọ́ ẹ̀kọ́ ìlànà ànábì sallallahu alayhi wa sallam afọwọ́ Abu Hurairah ó ní sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul ó lóun gbọ́ tí àdúgbò sàlám sọ yìí pé wallahi àdúgbò búra sọlá sọ àdúgbò búra kí á ní bá a ka ìtò tó fẹ́ sọ fún wa sí ní ọ̀nà ìlọ́po bí ò bá wulẹ̀ búra tẹ́lẹ̀ fọwọ́ sọ́ọ́dẹ̀ pẹ̀lú pẹ̀sìdọ́k àdúgbò sọlá wa sọlá ọkọ̀ jẹ́ ẹni tí ó sọ̀rọ̀ táwọn abẹ́rẹ́ wípé ọyá búra kálíbà gbọ́gbọ́ àbẹ́ sọlá sọlá kọ̀dà rẹ sọlá lọ́wọ́ àrẹ wọ̀ ẹsẹ sọlá àrẹ sọlá àbẹ́ sọlá sọlá kọjá bẹ́ẹ̀ tí ó bá búra tí ó bá sọ̀rọ̀ òbùkátà kásà tó yá búra kálí gbọ́gbọ́ la ṣùgbọ́n àbẹ́ sọlá sọlá ó tún búra kó lè bá àtúnrinlẹ̀ rinlẹ̀ rinlẹ̀ rinlẹ̀ àti ni o ó ṣọlá ni wà lọ́ọ́ ó ní mo fi ọlọ́run ọba aláàbúra inni la astaghfirullah wa atubu ilayhi fil yawm arábìnrin mo máa ń wá ọlọ́run ọba ní aláforíjì mo sì máa ń túbà lọ sọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan akthar min sab'ina marra ní nǹkan tó lé ní ọ̀nà sẹ́wútì ní ojúmọ́ alẹ́mi sallallahu alaihi wasallam sallallahu ó ní òun máa ń ṣe istighfar astaghfirullah wa atubu ilayhi òun máa ń tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba òun sì máa tú bá lọ́dọ̀ ọlọ́run after min sàbẹ̀yìn náà rà ní nǹkan tó lé ní ọgọ́rin kan sẹ́wọ́tì ẹ̀ ọgọ́rin ìgbà àádọ́rin àádọ́rin ìgbà ní ojúmọ́ sọlọ́lá àrùn. àwọn afọ́ ní hadith yìí àti hadith eléyìí tó tẹ̀lé hadith al-Agharr ibn Yasar al-Muzani al-Agharr ibn yasar al-muzaneyì fa'idatun min tulab al-ilmi àwọn àfáàní nínú báraka al-istighfar ìmọ̀tọ́ra fún ìrọ̀lẹ́ ọlọ́run bá àfáwà al-Anghar ibn yasar tó ní àdífẹ́lá ìkejì fún fẹ́ pàdé ìsìlẹ̀ ìgbàpọ̀ alẹ́mú fáyidà lẹ́ẹ̀kan náà àfáà yìí ọlọ́run ọba ní kó ṣoríire níbi àdífi al-istighfar wọ̀tọ̀wọ̀ al-Anghar ibn yasar sàábẹ́ni ọ̀dàlá àná ṣùgbọ́n wọn ò sí ní àwọn sàábé tó gbajúmọ̀ ṣùgbọ́n gbajúmọ̀ pẹ̀lú hadith bab pẹ̀lú hadith tàbẹ́ tí yẹni pé tẹ́másọ̀ nípa làbọ́rù nínú àwọn sàhábà nínú nǹkan tí wọ́n fi lè rántí ẹ̀ ní hadith yìí wa àwọn onímọ̀ ní tí wọ́n bá ti ń ròyìn àlàbọ́rù ibn Yasar al-Muzani òun ní sahibu hadith istighfar ẹ̀yìn tó gba hadith ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba ó yàrá bí sọ́lá sáà sọ pé yá ayọ́ nọ́ọ̀sì ẹ̀yìn ẹ̀yà túbù ilẹ̀ wọ́n lẹ́sítẹ̀ fún mi ògùn ẹ̀rọ gbogbo ìdára kọ̀ọ̀kan náà ẹ̀yìn ẹ̀yà ẹ máa tún bá lọ sọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ sì máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ fa inni àtúbù fìlìyàwó mi mi àtàmárùra àdémi ní sọ́lá sọ́lá lórí pé òun àdémi sọ́lá sọ́lá òun máa tún bá ní ojúmọ́ kan nígbà ọgọ́rùn-ún ní ẹ̀mẹ́ ọgọ́rùn ló mọ́ ń tọrọ ọgọ́rùn gbà ló mọ́ tọrọ àkójọ lọ alákọ̀ọ́sọ àti àdìsí àbúrò àṣẹ ẹgbẹ́ mi lò afsar mínísítà fún ìdàgbà ẹ̀kọ́ ó ju àádọ́rin gbà lọ a jẹ́ pé ó ju àádọ́rin gbà yẹn a máa tó mélòó ọgọ́rùn pẹ̀lú àdìsí àbúrò ìbí ẹ̀sán lùmọ̀sánì. àwọn fún sallallahu alaihi wa sallam àrí ìrẹ̀rẹ̀ nílẹ̀ ànábì sallam níbi tẹ̀sí tó tó bá sọ pé inna fatahna laka fathan mubina yaghfir laka ma taqaddama min dhanbika àmàtà ọlọ́run ọba ti forí ẹ̀ṣẹ̀ di àdẹ́rìsà lásán èyí tó ti ṣẹ̀ṣáájú ni àbẹ́ èyí tó tún máa ṣẹ̀ ọlọ́run ti forí di àdẹ́rìsà lásán tó ń ti bẹ́ẹ̀ ìnira àṣàkùrọ̀ ìnira àṣàkùrọ̀ wà tún ilé akthar min sab'ina marra anabi tó máa ń tọrọ istikfar astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ní ìgbà tó lé ní àádọ́rin tí sì máa ń tó ọgọ́rùn-ún ẹni tí ọlọ́run ṣe kí ni o tó ti fi orí ẹsẹ̀ pé wàá lè bẹ̀ àti àwọn àdúrà àdúrà wa ni yín pé sọlásọlá tó bá yá pé nìkan nínú wa lọ́sọ̀ wà fún pé wọ́n ti forí ẹsẹ̀ jì ọ́ lọ sí púpọ̀ lókùn tó ṣe fẹ́ sí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ò ní kírun mọ́ ò ní gbàwẹ̀ mọ́ ò ní dàgbàsí ọlọ́run bá mọ́ pé à ẹ mọ̀ wọ̀rí wọ́n ti forí jì ìyẹn lọ́pọ̀ tó fi jẹ́ pé àwọn sọ̀hábà ìdánilá àlẹ́ yìí wọ́n kẹsàn-án níbi ìwà náà sọ̀lá ẹ wo iná wọn sọ nípa àwọn ará abájẹ́dì yìí pé ìgbà tí Omar Hatib ibn Abi Balta'a nígbà tó kọ lẹ́tà sáwọn ará Mẹ́kà àti fẹ́ lọ́bàá nígbà tá sọ̀rọ̀ yìí jìrá ètò máa mú kàn bá ẹ̀kọ́ lọ. ẹ rí i pé ìgbà tí ó padà mú hátìbù wá sọ́dọ̀ níbi sọ́dọ̀ láàrú àṣàlá tí ó mọ̀rọ̀ sọ yí pé jẹ́ kí n bẹ́ orí ẹ̀ dáàlì ádùnkù ní kò ádùn múnáfì àbẹ́rù jẹ́ kí n bẹ́ orí múnáfìkì yìí kí á sọ mọ́ àrẹ́mìlẹ̀ fílẹ̀ àwọn a ìwà ọmọdé tí ó ti gbàgbé ní pọ́nmọ́ ọba sọ nípa àwọn abánilẹ̀ yìí pé ìrìnmẹ́lú máa ṣí tún ọlọ́sọ ara bágídé pé ẹ máa ṣe tó bá wù yín mo ti forí jìn gbogbo àwọn tó lọ gbogbo bádìrí òkúta musa aláà sálámjà ọlọ́sọ náà ní pé fún wọn rò pé ẹ mẹ́lù mà ṣe ìtò bá wù yín ẹ máa ṣe kọ́dùkọ̀ fárútù lápò mo ti forí jìn ṣé lẹ́yìn ìgbà náà sí àwọn ará bádìrí sí wọn ò kírun mọ́ sí wọn gbà rẹ̀ sẹ́wọ̀n lọ jihad lẹ́yìn bá nílẹ̀ tó wọ àmọ́ yòókù táwọn ẹbí já o ẹ̀yìn bá nílẹ̀ ní ohudu ẹ̀yìn bá nílẹ̀ kọ́ ìbáru kọ́ńdàkù Hudaybiya gbogbo òkúta ẹ̀rọ mẹ́nu bàyí kí ni wọ́n ẹ̀yìn bá nílẹ̀ làwọn òkúta ẹ̀mọ́ yẹn. ṣùgbọ́n wọ́n sọ pé ẹ máa ṣe tó wà wí ìwọ̀n foríjì a jẹ́ wípé àwọn sọ̀hábà jogun tàwádóhùn látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n jogun ìtẹríba látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn tó lọ́gbọ́n bábìrì náà tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń mójútó ẹ̀sìn lẹ́la asàbí sọ̀rọ̀ ìtọ́gbà nínú jẹ́ ni pé àwa tí wọn ò sọ fún pé wọ́n ti forí dì wá àwa láfẹ̀yìntì ẹ̀dá bàbá ń dìbò bíi olóbìnrin ó láwọn ẹni ọlọ́jọ́ owó àwọn tí wọn àwọn ẹni wọn ti sílẹ̀ níbi pé ọlọ́run mọ̀lẹ́ bí wọ́n lè bá ń dìbò bíi olóbìnrin mọ́ èèyàn tí wọn sọ pé wọ́n ti forí ẹ̀sẹ̀ jù ó ń ṣe aburú tọ́mọ́ fẹ́ pè sákèésì yóò sọ pé ah, eh, ah, eh, àwọn ẹni ọlọ́run àìfọ̀ ah, àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run làwọn àìbí wọn lérè gbogbo ẹ̀tọ́ bẹ́ẹ̀ fi àdúgbò láti ṣe àwòkọ́ṣe a sọ yí pé ọlọ́run sọ fún àbí pé òun ti forí ẹ̀ṣẹ̀ di wà nábì mẹ́ta kọ́dọ̀mù mi dáńbì. ọmọdé ọkọ gbọdọ̀ tí bẹ́ẹ̀ àbí ní wọ́n lọ́ọ̀rọ̀ fọlọ́mùlà tó ti rọ́ọ̀bù tó ti fún mi yẹn náà mo tún máa ń tọrọ àforíjì lọ ọ̀dọ̀ ọlọ́run lè tó lé nígbà àádọ́rin bákan náà ó tún pọn aláṣẹ pé yá yọ nọ́ọ̀sì túbù ìlọ́lọ́ wọ́sítẹ̀kùrò ẹ̀yin èèyàn túbà ẹ máa túbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn máa wọ́n láforíjì adé alákọ̀ọ́kọ́ ní ẹ̀kọ́ ta mi pé anábì ní ìtẹríba sallallahu alaihi wasallam nígbà tá a tún lè nínú hadith yìí òun náà ni àtàwùbàtú والاستغفار ليست خاصة بماذا بالكبائر كاسو بيا انت ترى فريج بدا اراكو سما بايا ني راو يما سيبه eba de a ẹ tọrọ àforíjì lórí adáko sẹmo sẹmo sẹmo sẹmo mo mo mo kọnu ẹ̀ṣẹ̀ ńlá ni a ah, o o o wu anabi láwọ kan sí o sallallahu alaihi wasallam ẹ já bẹ̀rẹ̀ wàrà jẹmẹ ǹjẹ́ anabi sallallahu alaihi wasallam ẹ̀sọ́lá ọ̀sàlá ara àǹfààní kí èèmọ̀ jókòó níbi halkọ hadith oníkẹsàn tó sọ̀rọ̀ àtàlà nàbí ọ̀làṣàlá lára orí ètò ìmọ̀ sí níbi ìjókòó mímọ̀ tó bá ti kọ́ ànábì ní pé èèyàn ó sàtàrà àtúntò pọ̀ gbèsè rẹ̀ kéwọ̀ fún sókè o kìsì pé òun yẹn gara nílò bàbá ṣe ń dáàkọ ànábì sọ̀lá àrẹ̀sálàm èyí ṣe kí ni o èyí máa pààrà àṣàlá tì mí ẹlẹ́nu tó jẹ́ pé sallallahu alayhi ashra ẹni tó bá sì sọ pé sallallahu alayhi wa sallam lẹ́yọ kan wọ́n sì mẹ́wàá fún ìrìn padà allahumma salli wa sallim bàbá rẹ̀ gara nàbí yìí na muhammed wa alihi wa sallam ẹ̀tọ́ ayé àtọ́wọ̀bàtù ìmọ̀túbá lẹ́yìn tẹ̀tẹ̀kọ́sọ́ bìbádá bílkẹ́bàrì nínú hadithi yìí amúdáde ń bẹ̀ pé kẹ́mání kéèyàn túbá àforíjì kèé àwọn èèyàn tí bá ń dẹ́ṣẹ̀ ńláńlá nìkan ni wọ́n mọ̀ tọ̀rọ̀ àforíjì ǹjẹ́ ànábì kó sínú ẹ̀ṣẹ̀ ńlá rí jẹ̀ náà sallallahu alaihi wasallam àṣà ànábì òṣè ọkùnrin rí òṣè zìnà rí òmùtí rí ẹ gbọ́dọ̀ sọ àṣọ àtà ọlọ́run bá ti dáàbò bò kó tó wálé ayé nígbà tó dúdú gan táwọn èèyàn máa ń kira wọn mọ́lẹ̀ fúnra wọn lóyún ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ sàánú ànábì sallallahu alaihi wasallam débi pé bàbá àtìyá rẹ̀ ń ò ṣe bí ànábì àbẹ̀rẹ̀ ìyẹn kọ̀rọ̀ ṣùgbọ́n nìka lọ́dọ̀ sípa mo jáde láti ibi tó mọ́ ni kì í ṣe ibi pé àìbí àlàyé ìjọ mọ́sẹ̀mọ́sẹ̀ nù ara o ní tí wọ́n mọ̀ sí ìgbéyàwó gbà náà wọ́n ṣe kí ni o wọ́n ṣe ọlọ́run dẹ́ ń dá gbogbo àdó sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ ló jẹ́ pé kọ́bílà nìbù wá láti máa ń dára bò àmì ó tó ní pálẹ̀ sílá ń bí ọ̀gísí ọlọ́run gan kí ni nǹkan máa ń pè á ní ìfọkàntán sallallahu alaihi wasallam so àrùsọ̀lá sálámà kò ní ẹ̀ṣẹ̀ ńlá kankan bóyá ká pààyàn ni o bóyá ká ṣe zìnà ni o bóyá ká ṣẹgbọ́n ni o bóyá ká pidán ni o àwọn àwọn ìyá ńlá ẹ̀ṣẹ̀ àlùmọ̀bìkọ́t tí máa sọ̀yàn díẹ̀ ní ìparun ànábì rò ní sọ̀lá àṣà tó ti bẹ́ẹ̀ ìnìlà àṣàkùrọ̀ lọ́wọ́ àtúnbẹ̀lẹ́ àtàrẹ̀mẹ̀ sàbẹ̀yẹ̀ bàbà ó lóun máa tọrọ àforíjì nígbà tó lé nígbà ọ̀dọ́rin kódà àwọn máa tọrọ àforíjì nígbà ọgọ́rùn ó túmọ̀ sí pé ìtọrọ àforíjì àti tọrọ túbá kìí ṣe fún àwọn asáàbù gbòòlò àkàbáyé nìkan kìí ṣe fún àwọn tó bá dá ẹ̀ṣẹ̀ ńlá nìkan ẹjọ sọ yìí jẹmọ àjẹ wípé àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ àìrìn kò rí mọmì náà yẹsítẹlì sí mọlẹsítẹ fáwọn ọtọ ọba òun náà bùkátà ìtọrọ àforíjì àti ìmọ̀ túbá. báyìí nínú kàtà tó ń bí nínú hadith méjèèjì òun náà ni wípé. الاستغفار والتوبة عبادة على الدوام kéèyàn máa tọrọ àforíjì kó máa túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìjọsìn tó jẹ́ pámánẹ́ǹtì téèyàn máa ń ṣe ní gbogbo ìgbà ni tó fi jẹ́ pé nínú àzikáàrù sọ̀bá àwọn àlùmọ̀sá nínú àwọn àzikáàrù àdíkè tó àbí máa ń ṣe ní àárọ̀ ó mẹ́mẹ́ astaghfirullah wa atubu ilayh lọ́dọ̀ mélòó ọgọ́rùn-ún nínú àdúrà mùsùlùmí láàárọ̀ nírọ̀lẹ́ ó ní astaghfirullah wà á tún ẹ tí kì í bá ṣe ní wàá tẹ̀lé ìjọba ṣe tá a bá kí súnmọ́ ìtàn láàárọ̀ tá a ti padà wà tá a fẹ́ ṣe ìrántí ọlọ́run tá a bí máa ń ṣe ní àárọ̀ sọ́nà sọ́nà nínú ẹ̀ ní astaghfirullah wà á tún wọ́n bẹ̀rẹ̀ pé sẹ́ńdọ́ ẹ̀sẹ̀ jí tọ́wọ́ akírun tọ́yẹ tó ṣe ókí ódìde ókí náfìlà ókí tàhájù ókí àkàtàrí fàájìlẹ̀ ókí súnmọ́ ó sì parọ́ ó sì ṣàǹkárò ẹ̀sẹ̀ olóòtú tó fi jẹ́ pé asẹ̀kọ́ ní ara àbájáde ìbáraka ti tàwájọ ìdàgbé sọ̀lá ó mọ̀ sí pé a máa tọrọ àforíjì ní gbogbo a nílí ra wa gẹ́gẹ́ bí kí ni o ẹrú tó mọ̀ ẹ́ sí àbí ẹrú tó mọ̀ ìrẹ́jọ lẹ́ subhanahu wa ta'ala. bákan nínú kẹta tó nínú hadithi ni pé adamul egutirọ́ọ̀rì bil a'mal as-salihah tá a bá ti ríṣẹ́ olóore ṣe àbúdọ̀gbà ẹ̀tàn a bá ti ríṣẹ́ kí ni ṣe o iṣẹ́ olóore ṣe a gbúdọ̀ gbá ẹ̀tàn pẹ̀lú iṣẹ́ olóore wa a gbúdọ̀ mọ̀ọ́mọ̀ iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ kó wa lójú tó fi jẹ́ pàdé sallallahu alaihi wasallam tó bá kírun tó sálámà kí náà kọ́kọ́ sọ astaghfirullah astaghfirullah astaghfirullah sallallahu alaihi wasallam ó jáde nínú ìbáadà ó sì mo ti sí lọ́wọ́ mo ti sí wàhálà kí wọ́n máa bá yẹn ìsìnkára ló ń fẹ́ parí sallallahu alaihi wasallam. nínú iṣẹ́ tó le tó máa ń kóyàn lójú ó sì máa ń gba kinní kan tọ̀tún tí wọ́n fẹ́ bọ́ tó sì tẹ́ẹ̀ máa láàgùn oníṣẹ́ hajj iṣẹ́ hajj tẹ́ẹ̀ bá ṣe hajj jẹ̀mọ́ tọ́ bá ṣe débi kan rò pé aah ti fara sí lọ mo ti try kọ́mọ́mọ́ wa gba ẹ̀tàn adam lè tìrọ́ọ́rù bìlà àmàlì as bàtọ́lá máa sọ̀rọ̀ rẹ̀ fún ma àfihàn min haifu àfáàdọ̀ náà tó tẹ̀lé tẹ́ ẹ bá ti kúrò ní àràfá ẹgbà mùsálífà lọ ẹ̀dà gẹ́rẹ́gẹ́rẹ́ lọ síbo lọ sí jámúrọ̀ ẹ kúrò ní jámúrọ̀ ẹ tún náà wá sí mẹ́kà ìfádọ̀ nìyẹn ẹ bá sọ wá fún kí ni o àlè ìfádọ̀ tó ma àfihàn min haifu àfáàdọ̀ náà ẹ náà lọ́lọ́ báwọn ẹ ṣe ń lọ́lọ́ láti mú ìpamọ́ ṣe lè wọ́n wúwa o. láti Muzdalifa láti àràfà lálẹ́ àràfà ẹ wá sí Muzdalifa àti Muzdalifa ẹ̀sùn dọ́kejì ẹgbẹ́rìn ẹ̀rìn èyí ó lè tẹ́jú ìwé bẹ́ẹ̀ bọ́ ẹ dé jábọ̀rọ̀ ẹ sọ̀kọ̀ àkọ́kọ́ tán ẹ tún lórí amẹ́kà yá nígbà tó fi ṣe gbogbo ẹ̀ yóò wá sẹ́mi ẹ̀ pé ọlọ́run ọ̀gbọ́dọ̀ fẹ́ gbàdúrà ẹ̀ láti aago márùn àyíláṣí tẹ kí n tẹ sísè kí ni o kò tẹ e lójú ẹ tún tọrọ kí ni o àforíjì tó fẹ́ gbèjà ẹ ti ń ṣe o ẹ tún ti lè fara kọ́ ádámù lè tìrọ bẹ̀rẹ̀ àmẹ́lì àsọ̀rọ̀ ìrúnlẹ̀ kí bẹ́ẹ̀ ní ìsìgbà sẹ́yìn ẹ dákun sẹ́yìn má bẹ́ẹ̀ mú lórí irun sẹ́yìn má rẹjú mọ́ lórí irun pọ̀tẹ́ sálámà ẹ̀ sọ pé torí àyè ń bẹ̀rẹ̀ àtúntò tó yẹ ká ṣe àbí àti àṣẹ bákan nínú àdìtì ní pé ojúbùtà àṣìbẹ̀ amúrí Rasulullahi sallallahu alaihi wasallam ìjọ náà yẹ pé ká tẹ̀lé àṣẹ tí àdìtì sallallahu alaihi wasallam pàwá pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn ila Allah ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run wastaghfiru ẹ̀wọ́n ọba ní aláforíjì fa inni atubu fil ní àtàbà rọ̀ tẹ̀lé mi tọ́wọ́ rẹ̀ sí yín tọ́wọ́ ti mú ẹ̀gbọ́ ẹ̀sẹ̀ méjì mi mo tún máa ń tọrọ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọba ní ojúmọ́ kan lẹ́ẹ̀mẹ́lú jẹ́ máa nígbà ọgọ́rùn-ún nínú àwọn súnà fẹ́ kí àtàjìlá rẹ̀ wa kò ní pé dandan ní astaghfirullah wa atubu nínú mi àmúṣọlọ́lá àrùn ọ̀sán abẹ́lẹ́ ìbùrọ̀ ọmọ àrùn ọ̀fẹ́ rògbòlẹ̀ sọ̀rọ̀ ara wọ́n ní àwọn máa ń kẹ́ fí àmúṣọlọ́lá àrùn ọ̀sán lámá tó jẹ́ pé ní ìjókòó kan tẹ̀pẹ́lẹ́ òsàn pé ọjọ́ kan ní ìjókòó kan amọ́fẹ́ lè kà fún ànábì in tó tó àádọ́rin ìtọrọ àforíjì ẹni pé sábà sọlá sábà wà ń jókòó tó àti láàyè dá ìmọ̀ ìyẹ̀kú lè stẹ̀kùnlá wà tóbi stẹ̀kùnlá wà tóbi inú àǹkárò tábà sọlá sábà kí ni o káàbì máa dún ní mọ́ tó bá wà ní jókòó ẹni pé tó bá jókòó tó bá méjì dínà ìtọrọ àforíjì náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruk wa atubu ilayk àdàmùsọ̀lá sọlá tó bá jókòó tó bá ti parí ìjókòó tó fẹ́ yóò tọrọ àforíjì ẹjọ sẹ àdébí yóò jókòó ẹsẹ̀ náà oníjókòó ẹsẹ̀ iye tó jókòó orí náà kí ni ìjọsìn náà ni pọtọ tuntun afẹ jìnnì kan ni wọn lọ́wọ́ bá tọ àfọmọ o òun náà náà wọ adúpẹ́ fún ọ asitẹ fúlù kan wà tóbi àtúwà ní awọ ní aláforíjì àṣùtúrọ sí ọ̀dọ̀ rẹ̀ ilé ìjọba mọ ìyípa ẹni sọlá rẹ sálámà pọpọ lẹni tí máa ń tọrọ al-istighfar wa orí ńlá nífẹ̀ẹ́ tọ́lọ́ bá kẹ́kọ̀ọ́ lérò astagfirullah wa atubu ilayh astagfirullah wa atubu ilayh ẹ̀jẹ̀ pọ̀pọ̀ ní ẹnu wa ẹni tó ń lọ tó ń bọ̀ títà tó fi máa gbọ́ ìgbẹ́kúgbọ́ nínú mọ́rúwá àbí lórí ọ̀kadà àbí nínú mọ́tò rẹ̀ náà máa pọ̀ lókè ní o astagfirullah wa atubu ilayh ẹ̀mí gbàgbé wípé ẹni tọ́lọ́ bá kẹ́ tí bá máa tọrọ àforíjì dáadáa ọkùtù astagfirullah rabbakum

الاستغفار والتوبة أستغفر الله وأتوب إليه وعن أبي حمزة أنس بن مالك الأنصاري خادم رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة عبده من أحدكم شنو هذا الطريقة؟ شنو هذا نعم طيب سقط على بعيره وقد أضله في أرض فلاة وفي رواية لمسلم لا يشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته أرض الفلاح فانفلتت منه وعليها طعامه وشرابه فماذا؟ فأيس منها فأتى شجرة فالتجع في ظلها وقل أيس من راحلته فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح حديث لي حديث لك تتفهم هو باب التوبة ولو عن أبي حمزة ولا طلب أبا حمزة ولا أنس ابن مالك الأنصاري أنس ابن مالك الأنصاري sáábé alálùbáríkà lọ́dí ọlọ́run àdìbò gẹ́gẹ́ bó ṣe gbogbo àwọn sọ̀hábà náà pátá ń kọ́ sọ̀rọ̀ alálùbáríkà Anas ibn Malik ó rí alùbáríkà látara màmá rẹ̀ Umu Sulaym ó ní màmá rẹ̀ Umu Sulaym obìnrin alálùbáríkà obìnrin alálùbáríkà ọ̀bẹ̀ bàrọ̀kátì ha nínú bàrọ̀kà rẹ̀ bàkàsọ méjì péré kúdásìkò òní pé mùsùlùmí yìí ìgbà tí ẹnìmọ̀ sallallahu alaihi wasallam wọ Mádínà gbogbo àwọn èèyàn ni wọ́n lọ gbé nǹkan bá nàbí ẹjọ́ gbé dábìnú ẹjọ́ gbé gbá ẹjọ́ gbá wo láti fi kí ànábì káàbọ̀ sallallahu alaihi wasallam gẹ́lẹ́ bí ìṣesí táwọn ẹ̀ máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀yẹ ọlọ́run ọba wọn lọ kí ànábì káàbọ̀ wọ́n gbé nǹkan fún ànábì sallallahu alaihi wasallam kò sí láì fi mẹ́ ìlànà àwọn anásẹ́mẹ́sẹ́ nílẹ̀ Yorùbá tí wọ́n gbé nǹkan fún apá ẹ̀lẹ́gbẹ́ rẹ̀ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tápá rẹ̀ yẹn bá ṣe kí ni o tápá rẹ̀ kì í ṣe pápá rẹ̀ lọ́mọ abéèrè o ó ti rí sí o ṣùgbọ́n ká ṣe dáadáa sáwọn tí a rò pé ẹ̀yọ́ ọlọ́run bá ní wọ́n ara dáadáa náà. àwọn ìwé mi kan bá ní sọlá àlàsàlà onídàbí nù onígbà ọláwo ó mùsùlùmí kò ní tí ó gbé lọ ṣùgbọ́n ní ọmọ ọkùnrin ó ní kí ni ọmọ ọkùnrin ọwọ́ ọwọ́ amọ̀ ọmọ ẹ̀rẹ́ ọwọ́ ni ya Rasulullah àádá huwa ìdìmùk ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam gbangbe gbangba wọn wá tọ̀ ìtẹ́mi náà níní ọmọ kékeré yìí ọmọ kékeré yìí anasi gbà máa fi ṣe jọ máa ṣe bọ̀ yìí ṣe ó sọ̀rọ̀ bọ́ ìtọ́ba yìí ọmọ kọ́ sọ̀rọ̀ ṣe bí ẹrú rẹ jọ mọ̀ wà pẹ̀lú ẹ̀ ọ̀fẹ́ gbégbá ni ọgbà wo ni mo bọ̀ ọ pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ pé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam òun ni Anas ti lo gbogbo tó ṣẹ́kù ní ìsẹ̀mí ayé nígbà tá bẹ̀rẹ̀ ayé sallallahu alaihi wasallam ànábì ó jáde láyé sallallahu alaihi wasallam Anas ò tí ìjọba ogun ọdún lọ ṣe ẹ̀kọ́ nípa ara ló wà ó ti mú wa ànábì sọ olóbìnrin mọ́dínà ọ̀dọ̀ wa sallallahu alaihi wasallam ànábì wa sàdúrà àdúrà ńlá mẹ́ta ànábì sallallahu alaihi wasallam nípa àdúrà ńlá mẹ́ta ànábì sọ olóbìnrin sallallahu alaihi ọlọ́run jẹ́ kí dúkìá rẹ̀ pọ̀ dúkìá rẹ̀ pọ̀ wà wá dáadáa wò ọlọ́run jẹ́ kí ọmọ rẹ̀ pọ̀ ọmọ rẹ̀ pọ̀ wà rárá wà á tẹ̀lé àyà àtàwò ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ gùn ẹ̀mí rẹ̀ gùn ó lé ní hundred years ìyàwó ọdún yà wà wòtò àná àná wà bọ̀ so àná sì ní báraka yẹn àtàkàtà dání ìyá rẹ̀ kí la kókó ya rẹ̀ mùsùlùmí bákan náà obìnrin náà bákan náà rẹ̀ ọmọ rẹ̀ jáde láyé ọkọ rẹ̀ ti wá jáde lé kọ́kọ́ mẹ́rin tó gbọ́tọ́kọ́ dé padà kọ́ bẹ̀rẹ̀ pé pọ́tọ́kọ̀ ah, ẹ̀ tó wá dé ó ti lọ múra lẹ̀ di ọkọ rẹ̀ ní gẹ́lẹ́ bí obìnrin ṣe máa ń fẹ́ pàdé ọkọ rẹ̀ pẹ̀lú gbogbo tí jẹ́ wà pọ́tọ́kọ̀ rẹ̀ dé à kéyìn fọ́nù gbọ́dá bóò lọ́mọ ó ní ara ti balẹ̀ sí tẹ̀ pẹ́tọ́ bá ti kúrò tán ara ti balẹ̀ olóyè olójú pamọ́ onípariwo yé olómi ó kú ọ̀rọ̀ àkìyàrá ọ̀pẹ̀rẹ̀ alhamdulillah wọ́n bá jọ súnmọ́ra wọn ìyàwó tọmọ rẹ̀ kú àti dání ọkọ tí ọmọ rẹ̀ kú wọ́n bá jọ níṣẹ́ àgbà nígbà tí ara wa sílẹ̀ tó tilẹ̀ mọ́ ọ wá tún fọ ọmọ yẹn fọkàn lálẹ́ àná tẹ̀lé ọmọ ẹgbẹ́ ìlẹ́yìn. sàdúrà gbọ́dọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣàlá tọ́lá àbí àbútọ́lá ọba gbọ́dọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣàlá yẹ tó jẹ́ ọkọ rẹ̀ ó wà lọ́fẹ̀ẹ́ jẹ́ ẹ̀sọ́ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣàlá. ìlú abirú ọ̀bí kí ló lé nǹkan bẹ́ẹ̀ bá àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣàlá ni ọlọ́run ó fi àlùbáríkà sí àṣepọ̀ ọdún alẹ́ ọlọ́sibisi so àwọn táwọn ń dẹ́gbẹ́ bẹ̀rẹ̀ báyìí pé ó mùsùlùmí obìnrin tó ní ìgbàfọ́ lọ́rùn tó ní imán wàtísáàrù tó sì níra kẹsàn lórí àbẹ̀wò òní so olórí náà mọ̀dákì bẹ̀ nínú mọ̀dákì bùnmí tó ti tó ti jẹ́ máa ń sìn ní alẹ́ ìgbìlẹ̀ gbé obìnrin gẹ́gẹ́ nígbà tí wọ́n fẹ́ fẹ́ ìsìláàmù ló fi ṣe máàrù rẹ̀ ìyá aná sì tẹ́ kí ló fi ṣe máàrù rẹ̀ ìsìláàmù pé ọkọ̀ tó fẹ́ fẹ́ kẹfìrí nílé ọjà àwọn olùsọ́kọ́ fẹ́ fẹ́ pé kí n lọ ìnìgbà tó dẹ́ni tó dá tó gbajúmọ̀ lọ ṣùgbọ́n gba ìsìláàmù tó bá ti gbà ìsìláàmù máàrù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ ọ́nà ṣùgbọ́n máàlìkì yìí ó sì bọ̀ ẹ́ sí fún àdúgbò sallallahu alaihi wasallam ní mọ́tàrà náà bí dáa àti débùkà náà bí ṣe dùn áwò wọ́n máa ń pè ní khadimu rasulillahi sallallahu alaihi wasallam wọ́n máa ń pè ní ẹrú ànábì bọ̀yì ànábì sallallahu àìmọ́ iye ìṣẹ̀lẹ̀ ìtàn ìlú ọ̀rọ̀ mọ́ bí anábì ṣe lo ìgbàgbọ́ náà bí sallallahu alaihi wasallam tàbá fẹ́ máa nábì àwọn yóò sọ yìí pé màá bọ́lá bàjẹ́ Rasulullahi sallallahu alaihi wasallam bọ́tùn arásìn ni mo gbé bọ́lá náà sọ́lá ọdún mẹ́wàá ànàbí ọ̀nà mi rí báyìí ètò kí kò nà mí rí lẹ́ẹ̀kan náà sọ́lá àrùsọ àdéjà sì máa ránṣẹ́ tí ìṣe ọmọdé òsè kí ni o tí ó gùn tí ó ti wò lọ́lọ́ tó àìmọye kan olóṣọpá náà sọ́lá sọ́lá kò sẹ́ni tó rẹwà táwọn sọ́lá nígbà táwọn bí mẹ́lẹ́ ní òórùn kò só òun ti gbóòórùn àìmọye mísì kò sóbi tó dàgbé lọ́wọ́ àdàbí kí lọ́wọ́ tó fi ní àdàbí ìròyìn náà torí pé ó rò pọ̀ mọ́ ànábi sallallahu alaihi wa alihi wa sallam. ó ní àná abi hamza tààrọ̀ dàlá àlù àdàsí dùmáyé kàlà sọ́ọ́rí ìkọ́rí rọ̀ṣọ̀ṣọ̀lá rọ̀dàlá àlù kọ́rọ̀ rọ̀ṣọ̀ṣọ̀lá lílá àfúrọ̀hùn bí tọ́wọ́ afro ìdùnnú ọlọ́run máa dé tó bẹ́ẹ̀ gẹ́ a máa pọ̀ débi pé nígbà òde táwọn bá ti ábùdì yìí nígbà tí rẹ̀ bá ń túbá inú ọlọ́run máa dùn ju ẹnìkẹ́ni nínú yìí lọ sákòtò àlábà yìí tọ́jẹ́ pé ọjà lórí nǹkan rẹ̀ fi ábùdì fara tó sì jẹ́ pé ó ti sọ nǹkan ẹ̀gùn rẹ̀ lẹ́nu. lórí pápá lórí ilẹ̀ wọn fẹ́ sàlàyé àdéhùn àìrọ̀ àti mùsùlùmí aburú pé nítorí sọlá sọmọ ẹni pé lillahi ashaddu farahan inú ọlọ́run máa dùn gan sọlá subhanahu wa ta'ala bitawbati abdi pẹ̀lú títú bẹ́ẹ̀rù rẹ̀ hina yatubu ilayhi nígbà tí ẹrú bá ń ronú kúwàdà lọ bọ́ ọlọ́run ọba inú ọlọ́run máa dùn gan tẹ́yẹ̀ máa wá ọlọ́run ní aláforíjì ó ní min àhádìkún ju ẹnì kọ̀ọ̀kan yín lọ káàní àlàrọ́ ìlàtí yìí bí abdul farad tí ń bẹ lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ lórí ilẹ̀ tó jẹ́ pápá fàǹfàrà tàti mi nìhú bó sábà pápá yìí bí wọ́n lò bẹ́tọ̀ ni ó sọ̀kalẹ̀ lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ ni ó fẹ́kẹ́ bùkátà kan ni ó lọ́ba fi ràkúnmí rẹ̀ tó gbé gbogbo nǹkan rẹ̀ sórí ẹ̀ lọ́ba fi lẹ̀ nígbà tó fi lóun gbẹ̀sẹ̀ tó àbẹ̀wò ṣe nǹkan kan ni ọ̀bá rí ràkúnmí mọ́ wà àtọ̀ àmùhù wọ̀ṣọ̀rọ̀ mú ayé sàmìnà tẹ́pẹ́ ìbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ wà ní tí ó gbogbo nǹkan tí ó lò wà tó wá rò pé tọ́ jákàn lórí ẹ̀ pé áà ah! àkómi ti kíni o ó ti lọ oúnjẹ ti bá lọ omi ti ọ̀rọ̀ àdé tí bàálù jálẹ̀ tẹ́sán tó bá gbé lọ àwọn ọmọ ìjọsìn rẹ̀ sí wa o tẹ́gbẹ́ ọ wà ní kò sí nàìjíríà ó ti kò lẹ́kọ̀ọ́ kò sí sídẹ̀lú ti ń lọ ó dé Dubai lápòjúwe àbí Kataru àbí Ethiopia àbí Egypt kò sí ní fóònù lọ́wọ́ òdún dátà táwọn ìpẹ́ ti ṣe gbogbo báàgì ẹ̀ oúnjẹ ogun ẹ̀wọ̀n ti gbé lọ fóònù ẹ̀ náà bẹ́ẹ̀ ní ọ̀tẹ́ gbé lọ ndàlẹ́ bí ọ̀tẹ́ tó lè yẹ yí lásìkò ìwà yìí fa ayé sàmìnà ó ti já kàgbé nǹkan ti sòrò fa ata aṣọ́jára tán bí ó ti wá rìn káàkiri ó ti rẹ̀ ó bá wá sí abẹ́ ẹ̀ kíkẹ́ fàtọ́jà àfìdílé ha ó bá ara fẹ̀gbẹ́ lẹ̀ pé púpọ̀ bá ti wulẹ̀ dé náà á sá igi yẹn wọ́kọ̀dẹ̀ ayé ìsàmì ọ̀rọ̀ ìlàtì ó ti jákẹ̀ níbi nǹkan ẹ̀gún rẹ̀ àtàwọn oúnjẹ tó wà lórí ẹ̀ pé bọ́ọ̀lù ṣe rẹ́rí bọ́ọ̀lù ṣe rẹ́rí òun ò ní fóònù lọ́wọ́ ó ti gbàlera ó ti wọ́pẹ́ kò sí bóun ṣe ó ti lùsì ó. bàbá ilẹ̀ máa hùwà kẹ̀dáálì ìdàhùwà bìhá kọ́ ìmọ̀tẹ̀ ìdàrú. jẹ́mẹ̀ kẹfà ẹ̀ka gbé sọ́pọlọ yìí pé ẹ̀ ta ní bàálù jálẹ̀ tí fóònù rẹ̀ wà nù bàálù oúnjẹ rẹ̀ wà ń bẹ̀ gbogbo nǹkan rẹ̀ wà ń bẹ̀ tó ti wá ẹ̀kẹ́ airport sí ìmọ̀ ibi lára tó ti wá rìnrìn inú airport kò sóòkè kálọ́wọ́ ìbẹ̀ kò sí léwọ́ ìgbàwó náírà níbi tó wà ebi ti pápápá ọba ara níbi kan ọba jókòó atẹ́kùn bá fẹ́ sí kí yóò ṣe kó sọ̀rọ̀ àkójọ ìdánimọ̀ sára sọ mílíọ̀nù ó ti á sùn lọ ìgbà tí ó jì báyìí ọkọ̀ gbà plane lẹ́gbẹ̀rẹ̀ plane bàálù tó pẹ́rù ẹ̀ lọ ọba lẹ́gbẹ̀rẹ̀ bó ṣe wá jí Ah. màálù fẹjọ màálù bẹ́ẹ̀ fẹràn ìwọ náà làwọn gbé wọlé. so ṣé wọn ẹsẹ gbọ́dọ̀ lọsẹ tuntun wọn ní àkúrò ah, ojú ọjọ́ ọdá wọn á torí ẹ̀dá báàlù yẹn padà wọn á gbò àrùsọlá àṣàlá ni ó sùn lọ sábẹ́ ẹgbẹ́ báwọn ọkọdẹ ayé sàbẹ ọ̀rọ̀ ìlàtì tó ti dákẹ́ níbi nǹkan ẹ̀gbọ́n rẹ̀ bàbá yìí lẹgbọn owó wà bó ṣe kúkú wà ní ìdáhùwà bí akọ ìmọ̀tàkì ìdá ìlọ́ba jẹ́ pé ràkúnmí rẹ̀ àtọ́ ti àtọ́mi orí ẹ̀ lọ́ba bá ní ẹ̀gbẹ́ rẹ̀ akọ̀dà ìṣètọ́ ní ha ọba gba ìjánu àkúnmí yẹn wípé ah òun náà ni ah oúnjẹ mi rè omi rè tó mọ̀kọ́ ọ̀la mi ṣe dàtìlì fárẹ̀ lọ́ba sọ látara pé inú ẹ̀ dùn dì inú ẹ̀ dùn bó dì inú ẹ̀ dùn jù ó ní anta abdi ìwọlẹ́rù mi ó ní ìwọ ọlọ́run ìwọ ní kí ni ìwọlẹ́rù mi wà á nà rọpò èmi lọ́lọ́run ọba mi ó gba àbòsí náà òsì aláhùnmá ìwọlọ anta abdi ìwọlẹ́rù mi wà á nà rọpò èmi lọ́lọ́run rẹ akpa a ṣe ń dàtí fara àrẹ́bìnrin ó ṣe mistéèkì látara pípọ̀ kí ni o ìdùnnú hadith yìí ẹ̀kọ́ pọ̀ tàbí jáde ń bẹ̀ o alákọ̀ọ́kọ́ magi kúmọ́kúmọ́kúmọ́ tó lásìkò alákọ̀ọ́kọ́ ìfibáàtú sí pàtàkì fàdàkì lè láì subhanahu wa ta'ala afẹ́fẹ́ ilẹ̀ pé ọlọ́run ọba ó ní àwọn ìròyìn kan ìròyìn yẹn ó kọ rẹ̀ ó jọ tàwa ẹ̀dá bọ̀tún yàtọ̀ síra wọn ọlọ́run ọba ọba tí mo ń dunnú nìyí ọba tí máa ń dunnú ó máa ń dunnú gẹ́gẹ́ bó ṣe pọ́nlọ́mọ bàbá tí máa ń bínú ni kọ́ máa bínú sí wa ṣẹ̀fọ́ àwọn èèyàn náà máa bínú àwọn èèyàn náà máa bínú ìdùnnú ti wá ìbínú ti wá kọ̀pọ̀kọ̀pọ̀ tọ́lọ́run ọba bí ìdùnnú tọ́lọ́run àti ìbínú rẹ̀ nípa bó ṣe tóbi tó náà ní àrùn ọ̀tá ó kéré sí ẹ̀kàn gbèsè làákàyè bí màálù tí bá ronú kí ló ṣe màálù ti bá dunú kí ló ṣe ok ajá ń kọ́ dábàá dùrù ṣùgbọ́n tí wọ́n bínú bá màálù tó bá dunú tí ẹ̀ bá ṣe fi ṣùtá ṣe ẹni fẹ́ fọ́lá lórí báyìí tí ò ní dá ṣùgbọ́n tí wọ́n bínú bá tẹ̀ débẹ̀ ó lè fi wo ṣe ilé ìṣàkóta yín ní kíni o kẹsẹ́ ṣé báwọn aṣèmọ́dúnú àti aṣèmọ́bínú àwọn èèyàn gbẹgbẹ́ tó fẹ́ mútàdé lẹ́yìn ṣé báwọn màálù àtẹ́kẹ́ta mú à ṣé báwọn ṣe dunu ṣé báwọn ṣe dunu táwọn dunu kí wọn ṣe àlèwọ́sọ tó dáa àlègbóúnjẹ tó dáa kalẹ̀ ojúwó tutù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ tàbá sáwọ́ jùlù tàbá bínú kọ́ táwọ́ gbò ìbínú a sọ pé ajá bínú abẹ́ẹ̀kọ́ màálù bínú pẹ̀lú òun dunú ajá ń dunú èyàn náà ń dunú àjò ṣùgbọ́n sẹ́fà kan ló ṣe rí òye bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ọba tí máa ń dunú ni ọba tí máa ń bínú ni ṣùgbọ́n sẹ́rù bá àṣẹ bínú ló ṣe máa bí sẹ́fà àṣẹ ló ṣe dun wàkí sàlàdà rẹ̀ so nínú àkídà tó àdùsí náà dẹ́mà ní pé ọlọ́run ní àwọn ìròyìn tẹ̀lé ikú ìjàdá rẹ̀ tó jẹ́ pé bí títóbi ọlọ́run ṣe rí náà ìròyìn yẹn ètò fìtì ẹ̀ ìlọ́sẹ̀ ó kọ́kà sí kí ni o tó papọ̀ ìdùnnú ìdùnnú àwọn tó wà lẹ́wọ̀n ọlọ́mọjà sílẹ̀ tó máa ń dunú mú wọn ṣe fẹ́ dunú ṣé báwọn tó wọn tó ṣe dunú ni láà àwọn tó dunú wọn dunú ní tó ṣe kí ni o tó bá ṣẹwà ọlọ́mọjà fẹ́ ṣe dunú bẹ̀rẹ̀ bákan nínú hadith yìí lásìkò àmújáde ń bẹ alifarku bayna istihza'i wal khata' ìyàtọ̀ tó ń bẹ láàrin èèyàn pàwọn èdè àti èèyàn ṣe àṣìṣe ẹgbẹgbẹ àrẹ yẹn o èèyàn pa òun dé lágbàdo òun dé kẹ́ ẹ̀ máa àmúṣeré bẹ́ẹ̀ nàrà àti pé èèyàn ṣe àṣìṣe arákùnrin ó sọ ọ̀rọ̀ tó jẹ́ kẹ́lìmọ̀tún kófù ọ̀rọ̀ tó jẹ́ pé kẹ́lìmọ̀tún kófù ni ọ̀rọ̀ ìṣekèfèrí ni ṣùgbọ́n kò ó sọ ní tàṣìṣe ni kìí ṣe ìparun ìdí kò ṣe kí ni o kìí ṣe pé ó fẹ́ parun ìdí kìí pé ó fẹ́ ṣe àmúṣeré ìdí yẹn bá ṣe ní ti àṣìṣe Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na olúwa wa mọ́ gbà wá mú tá a bá ṣe ìgbàgbé láti ṣe tí ọ̀dá tá a bá ṣàṣìṣe láti ṣe nǹkan tí ọ̀dá aláhùnmá náà ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ ìrìngbà yín mú tẹ bá ṣe nǹkan tí ọ̀dà pẹ̀lú gbàgbé tàbẹ́ ẹsẹ̀ tí ọ̀dà pẹ̀lú kí ni àṣìṣe ló fi jẹ́ pé arákùnrin àdébísọ̀lá àṣàlám tó ń sọ ọ̀rọ̀ rẹ̀ fún wa láti kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé a ọlọ́run bá máa dúró sí túbá ẹ wo bínú arákùnrin ṣe dòdò tó fi dúró sí sọ Allah subhanahu wa bóyá ọ̀nà ẹ̀yẹ kọ̀ọ̀kan yóò ṣe rí tọ́rọ̀ bá rí báwọn inú ọlọ́run máa ń dùn kó rí pé ẹdùn mọ̀lá láforíjì pé ẹ padà wá sọ́dọ̀ rẹ̀ bákan náà ẹni tó ń ṣe stinza ẹni tó ń ṣe àmúṣeré kọ́dà kọ́ bá ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀ tọkùnrin sọ ó lè ní kèfèrí ẹ̀jẹ̀ gbọ́n mi yé o èrè lè sọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ kèfèrí tí ò sì ní di kèfèrí tó bá yẹ kó sọ ní kíni o kọ́tọ̀ àdì níta sì ṣe èrè sì lè sọ̀rọ̀ kékeré tí bá ń pa Muideen tó sì lè jáde tó lè sọ di kèfèrí àwọn kan láyé àrùn sọlá àṣàlà wọn ń pa Muideen ni o wọn ní fẹ́ràn ayé lẹ́wọ́ sílọ́kù rọ́ọ̀gì náà àrùkọ́ tó nà àwọn tó ń pèrè àwọn sàbẹ̀ o ikùn wọn fẹ̀rẹ̀ bíi pé oúnjẹ nira yìí bẹ́ẹ̀ láti ṣe kọ́dà ẹni wọ́n tẹ́rí ó dùn débi pé ìrọ́kún bẹ́ẹ̀ kọ́dà bẹ́sẹ̀ wá rí kánimọ̀ tiẹ̀ sí ń jẹun kájọ lágbára wàlá ájúbà ìdàlẹ̀ tẹ́lá tó pàdé ọ̀tá ọ̀lẹ́ni wọn nínú ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ mẹ́ta náà ni o àti tó sọ pé ọlọ́run èmi lọ́lọ́run rẹ̀ wọlé rú mi owó ló tóbi jù náà ìwọ lọ èmi lọ́lọ́run rẹ̀ wọlé rú mi ó tóbi jù tó ń sọ lọ ìbọn mi sọ̀rọ̀ fẹ́ràn táwọn ó ń sọ̀rọ̀ àwọn tàbí ni abẹ́ẹ̀kọ́ tó ń bọ́ lọ́ni tó lè lọ lọ́ni ṣùgbọ́n ọlọ́run padà sọ pé ìgbà tí àrọ̀ yẹn náà sọ̀lá àrọ̀ sọ̀lá sẹ́fẹ̀ máa mú ẹ̀skúùsì wa ọlọ́run ní ẹ̀mọ́bùlẹ̀ wà قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة نعذب طائفة torí pé ọlọ́ni ẹ̀mọ́ wà lùdá rẹ o èyí tẹ́ ẹ sọ pé àwọn sàbí wọn ṣe pẹ̀lú kìnní kẹbí tẹ́ ẹ sọ pé ewúlẹ̀ ewúlẹ̀ àtẹ́ ń gbé káàkiri yàtọ̀ pé lẹ́gùn tẹ́ ń pèlẹ́ à ó sì sì zá ó fi ẹ̀sìn tayín ń fẹ̀sìn pa òun ní ìfẹ̀sìn sàwẹ́wà àti ẹni tó ṣe mistake ọ̀tọ̀ ọlọ́run tó àti ìdájọ́ yìí pé ẹni tó bá sàṣì ṣe ọlọ́run ọba ó gba ìdájọ́ tiẹ̀ ó lè ọba aláṣọ máa nọ̀ta rẹ̀ ẹgbẹ́ sáà ìdájọ́ rẹ̀. náà tó ẹni tó bá lọ́rùn máa ń ta ọ́n ta ábí wà á dọ̀rọ̀ bò kí ẹni tó bí inú ẹ̀ dùn jù ní bí káwọn ilé ìwọlé ẹni tó rọ̀ wọ́n ní afọ one billion ẹ́ wọ́n ní kí ló kọ́ bàbá rẹ̀ ó ní bàbá ẹ̀mí dájú dájú sẹ́kúrú sẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ṣe dájú fara ó ní ó ní alóhùn dájúdájú òun so irú ẹ̀ ti dùn irú ẹ̀ ti dùn gbọ́ sí abalabu mi ẹlẹ́kẹta ní ìfọ̀tà múnú hadith àti alẹ́ ìbí tọ́lú bí làǹfà a lè kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú ká fi àkàwé ká fi ọ̀rọ̀ jọrọ pé wọ́n náà wọlé àrísọ̀lá sáà fi kí ní ẹ̀jẹ̀ pé ọlọ́run bá wa inú rẹ̀ lọ́ ń dùn lórí ká túbá ní parí òní pé hadith yìí ó jẹ́ àmọ̀ ìpínlẹ̀ ọlọ́run bá fẹ́ ká túbá á dà mí kárọ̀ mi rọ́bìnrin subhanahu wa ta'ala nínú ọpẹ́ ọlọ́run ọba wa ọba dáadáa tí àgbẹ̀tẹ̀ yẹn bá sí ọ̀ tọ́wá ní ọwọ́ abẹ̀mí o ọwọ́ abẹ̀mí o ìlé ìforíjì tí a kó ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí pé ó ti ẹ̀kọ́ fẹ́ wá bí ọ ọ wàá fi ara àǹfààní kiri lẹ́ o àǹfààní yẹn lẹ́ tẹ̀pẹ́ yẹn ti sílẹ̀ mẹ́ni yẹn ọlọ́run bá wọ̀ ẹ̀ sílẹ̀ nǹkan lọ́ọ́ mi ni sùnmọ́ àti ó sì kà ó ní mẹ́tẹ̀ẹ̀ta mi ọlọ́run ṣe inú ẹ̀ tó máa ń dùn tí ẹrú bá sọ pé àwọn obìnrin obìnrin tó bá fún ìdíjú túbá inú ọlọ́run máa ń dùn ju bínú arákùnrin ẹ̀kan ó ṣe kí ni ó ṣe kọ̀rọ̀ ìtàbí sì yí gẹ́gẹ́ ti sọ̀rọ̀ pé ilẹ̀ kò túbọ̀ ọlọ́run ọba ó ṣe kí ni ó wà ní ṣíṣí rẹ̀ ní gbogbo gbà abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jọ ó sì wá ní ẹrú tí ó lè máa tọrọ àforíjì lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba tí ó sì lè máa túbá lọ́sọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba kó sì wá ní ìpẹ́ náà wọn kàwọn àbí àwọn èèyàn tẹ́ máa ń ronú kúwàdà lọ́sọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala naktafi bihadha al-qadr wal-ilmu inda Allah wa sallallahu ala Muhammadin wa alihi wa sahbihi ajma'in